ẹ káàbọ̀ padà ìròyìn sì ń tẹ̀síwájú tó bá jẹ́ wípé ẹ̀yin ní ohun tí ẹ fẹ́ fi tó wa létí pàápàá ní ẹ̀ka ìròyìn ní tẹlifíṣàn Orísun ẹ pe nọ́mbà tó wà ní ìsàlẹ̀ móhùnmáwòrán yín láti jẹ́ kí a mọ ohun tó ń ṣẹlẹ̀ ní agbègbè àti àyíká yín. igbákejì ààrẹ ilẹ̀ Nàìjíríà kòfẹ́sọ̀ Yẹmí Ọ̀ṣínbàjò sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà ṣí sílẹ̀ fún ètò ìdókòwò pẹ̀lú àwọn olùdókòwò ilẹ̀ òkèrè tó ní iléeṣẹ́ tó ń ti àwọn orílẹ̀-èdè Turkey tó ń pèsè ohun èlò àwọn agbaṣẹ́ àkànṣe ṣe àti àwọn ẹ̀ka mìíràn alukoro rẹ̀ Láolú Àkàndé ló sọ eléyìí nínú ọ̀rọ̀ àtẹ̀jáde kan wípé igbákejì ààrẹ gba àwọn oníṣòwò láti ilẹ̀ Turkey lálejò ní ilé ìjọba làbújá èyí tí mínísítà fún ètò ọrọ̀ ajé ilẹ̀ Turkey Rọ́ṣà Pekan tí ó wà pẹ̀lú Ọ̀ṣínbàjò sọ wípé Nàìjíríà àti Turkey ní àjọṣepọ̀ okòwò láti ọdún tó ti pẹ́ bẹ́ẹ̀ ni wọ́n wà nínú ìṣọ̀kan nínú àwọn ẹgbẹ́ àwọn orílẹ̀-èdè tí wọ́n jọ wà igbákejì ààrẹ sọ wípé òun fojú sọ́nà fún ìbáṣepọ̀ eléyìí tó lọ́rìn sí pẹ̀lú orílẹ̀-èdè Turkey ní ẹ̀ka ti ọ̀rọ̀ ajé ó tún mẹ́nuba ìbáṣepọ̀ okòwò tí kò ní kọ́ńkọ́wọ́ kankan nínú èyí tí wọn ò buwọ́lù ó ní yóò mú kí ètò ìdókòwò kó máa lọ síwájú sí i ní ilẹ̀ adúláwọ̀ pàápàá jùlọ ní ilẹ̀ nàìjíríà nínú ọ̀rọ̀ mínísítà fún ọ̀rọ̀ ajé ilẹ̀ turkey arábìnrin pekan ó ní ìjọba orílẹ̀-èdè rẹ̀ ń fojú sọ́nà fún àjọṣepọ̀ tó lọ́rìn láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì fún ìtẹ̀síwájú ọ̀rọ̀ ajé gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè gbogbo ti máa ń wo orílẹ̀-èdè nàìjíríà léyìí tó kún fún ìdàgbàsókè ohun ọ̀rọ̀ ajé àwọn tó péjú pésẹ̀ sí ibi ìpàdé náà ni mínísítà fún okòwò àti àwọn iléeṣẹ́ níyì adébáyọ̀ mínísítà fún ọ̀rọ̀ abélé ọ̀rọ̀ ilẹ̀ òkèrè zubairu dada àti ọ̀gá àgbà àjọ ìkó nǹkan lọ sí ilẹ̀ òkèrè ṣẹ́gun awólọ́wọ̀ ilé ẹjọ́ tó ga jùlọ ní ilẹ̀ nàìjíríà ti fagilé ìdìbò tó gbé Emeka Ihedua wọlé ìyẹn ti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Imo ilé ẹjọ́ náà sì kéde Hope Uzodinma ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ìdìbò gómìnà tó wáyé ní ọjọ́ kẹsàn-án oṣù kẹta ọdún tó kọjá nínú ìgbẹ́jọ́ náà tó jẹ́ ti ìgbìmọ̀ adájọ́ ẹlẹ́nu méje ọ̀hún èyí tí adájọ́ Kudirat kékeré ẹkùn ka ilé ẹjọ́ gíga ọ̀hún gba àwọn èsì ẹkùn ìdìbò tó wọ méjìdínnírinwó ìyẹn three hundred and eighty-eight ni wọ́n kà mọ́ àwọn èsì ìbò náà nígbà tí wọ́n ka gbogbo rẹ̀ kí wọ́n tó kéde ẹni tó jáwé olúborí ní ìpínlẹ̀ Imo adájọ́ kékeré ẹkùn sọ wípé pẹ̀lú èsì ìdìbò láti ẹkùn ìdìbò méjìlá eléyìí tó dín ní irinwó yìí ó fi hàn gbangba wípé Uzodinma ló jáwé e olúborí èyí tó sì yẹ kí àjọ elétò ìdìbò INEC kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó pèrègèdè bẹ́ẹ̀ ni wọ́n fagilé ìjáwé olúborí Ihedioa gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Imo nínú ètò ìdìbò tó wáyé nínú ọdún 2019 ilé ẹjọ́ náà tún pàṣẹ pé kí wọ́n gba ìwé ẹ̀rí ìyẹn sàtífíkẹ́ẹ̀tì tí INEC fún Ìyédùà padà lọ́wọ́ rẹ̀ kí wọ́n sì fi lé ọmọ òye lọ́wọ́ ẹ̀wẹ̀ ní ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá ọdún tó kọjá ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn fọwọ́ sí ìjáwé olúborí Ìyédùà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Imo ìgbìmọ̀ adájọ́ ẹlẹ́nu márùn-ún èyí tí Oyèbísí Ọmọlẹ́yẹ darí ló gbé ẹjọ́ náà nínú ìpẹ̀jọ́ tí adíje lábẹ́ all progressives congress àti all progressives grand alliance pé èyí tí wọ́n fi tako ìbò tó gbé gómìnà ìhédùà wọlé àwọn tó pẹjọ́ tako ìdìbò tó gbé ìhédùà wọlé ní ẹgbẹ́ òṣèlú all progressives grand alliance abga tó ń ti adíje ìdúpọ̀ rẹ̀ ifeanyi ararume action alliance àti adíje ìdúpọ̀ rẹ̀ uche nwosu àti apc pẹ̀lú adíje ìdúpọ̀ rẹ̀ hope Ozodinma àmọ́ báyìí ẹgbẹ́ òṣèlú PDP àti adíjọpọ̀ rẹ̀ rọ ilé-ẹjọ́ láti dẹ ẹjọ́ náà nù bí omi ìṣanwọ́ bẹ́ẹ̀ ni Uche Nwosu tó jẹ́ ti ẹgbẹ́ AA sọ nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ pé òun kò pẹjọ́ mọ́ ẹ má jẹ́ ká gbàgbé pé ìránṣẹ́ ọlọ́run kan ẹni ọ̀wọ̀ Ejike Mbaka ti sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ nínú ìsìn àìsùn ọdún tuntun pé Hope Uzodinma yóò padà gba ipò lọ́wọ́ Iheodua tí ó jẹ́ ìyàlẹ́nu fún gbogbo àwọn ènìyàn nígbà náà. àwọn ènìyàn agbègbè Sango sí ìyànà pàjá ti ké sí ìjọba àpapọ̀ àti àwọn tí ọ̀rọ̀ kàn láti bá wọn dá sí ọ̀rọ̀ ojúnà wọn eléyìí tí ó ń yọ wọn lẹ́nu ẹ jẹ́ kí a gbọ́ bí aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun ṣe mú eléyìí wá fún wa. àwọn olùgbà agbègbè ojú ọ̀nà márosẹ̀ Èkó sí Abẹ́òkúta pàápàá agbègbè Ìjàyè sí Ahmadiyya ti rọ ìjọba àpapọ̀ láti wá bá wọn dásí ọ̀rọ̀ ojú-ọ̀nà náà. Ìgbàgbọ́ wọn ni wípé àìtètè pariwo ọ̀nà yìí síta òun ló fà á tí àtúnṣe rẹ̀ kò fi yá kánkán nítorí pé ìjọba ń làkàkà ṣùgbọ́n àìfi tó wọn létí òun làwọn gbàgbọ́ wípé ó fa àìtètè tún ọ̀nà yìí ṣe. Wọn kò ṣàìsọ àwọn ohun tí ojú wọn máa ń rí lásìkò tí wọ́n bá ń gba ojú ọ̀nà yìí kọjá bí súnkẹrẹ àti fàkẹrẹ ọkọ̀ ti máa ń wà lójú ọ̀nà yìí ní kọ̀ṣẹ̀kọ̀ṣẹ lásìkò ìjàm̀bá ọkọ̀ akẹ́rù kan eléyìí tó ṣẹlẹ̀ ní apá ibẹ̀ nílọ́lọ́ yìí ni wọ́n lo àkókò náà láti rọ ìjọba àpapọ̀ kí wọ́n lè bá wọn dá sí ọ̀rọ̀ ojú ọ̀nà yìí wọ́n sọ wípé àwọn kòtò tí ó ń wà láàárín àwọn òpópónà yìí ló sábà máa ń fa ìṣubú àwọn ọkọ̀ akẹ́rù ńlá léyìí tó jẹ́ wípé bí wọ́n bá ti ṣubú dandan ni kí súnkẹrẹ àti fàkẹrẹ ọkọ̀ kó ṣẹlẹ̀ ẹni tí ó bá tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ láì fojú hànde sọ ẹgbọ́n tí ó wí ẹ eh, most of the times we nǹkan come máa ń ṣẹlẹ̀ so so the láyé in a in a week mọ́tò máa ó máa ṣubú sí ibà like three times in a week The trailer máa ṣubú sí ibà ó dẹ̀ kí federal government wá nǹkan because federal government road ni ó yẹ kán wá nǹkan solution sí bíbà yìí because kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ni máa ṣe àwọn èèyàn léṣe ó yẹ kán lè wá bá wa solution sí àwọn èèyàn ń sọ́fà lórí kínní yìí. lákòótán wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn gbọ̀ngbọ̀n láti wá wọ́rọ̀kọ̀ fi ṣàdá lórí ọ̀nà náà kí lílọ àti bíbọ̀ ọkọ̀ kó lè máa tẹ̀síwájú. kò jẹ́ bí aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun ṣe jẹ́ eléyìí lábọ̀ àjọ tó ń rí sí ìwọ̀ ilẹ̀ nàìjíríà ìyẹn Nigeria Immigration Service ti kìlọ̀ fún àwọn ará ìlú láti kọtí ọ̀gbọ̀n sí àhesọ ètò ìgbanisíṣẹ́ pé ó ń lọ lọ́wọ́ nínú àjọ náà ó ní kò sí ohun tó jọ nínú àtẹ̀jáde eléyìí tí ó gbà wá alukoro àjọ NIS Sunday James jáde ní ìlú Àbújá ní ọ̀gá àgbà yányọ àjọ náà Mohammed Babandede ti ṣe ìkìlọ̀ fún àwọn ará ìlú láti wà ní ojúlá alákànfin ṣọ́rí lórí ìròyìn òfegè tó ń lọ nígboro pé àjọ tó ń rí sí ìwọléwọ̀de ní ilẹ̀ Nàìjíríà ń gba àwọn ènìyàn síṣẹ́ lórí ìtàkùn ayélujára ó ní ìtàkùn ayélujára kan tó jẹ́ ti ẹgbẹ́ náà ni èyí tí àwọn oníṣẹ́ láabi ń lò láti fi gba àwọn ènìyàn nínú àtẹ̀jáde kan tó gbọ́wọ́ alukoro àjọ NIS ìyẹn Sunday James jáde ní ìlú Àbújá ni ọ̀gá àgbà yanyan àjọ náà Muhammed Babandede ti ṣe ìkìlọ̀ fún àwọn ará ìlú láti wà ní ojú ni alákànfin ṣọ́rí lórí ìròyìn òfegè tó ń lọ nígboro wípé àjọ tó ń rí sí ìwọléwọ̀de sí ilẹ̀ Nàìjíríà ń gba àwọn ènìyàn ṣiṣẹ́ lọ́wọ́ láti orí ìtàkùn ayélujára wọn ó ní ìtàkùn ayélujára kan tó jẹ́ http nisrecruitmentname.ng èyí tí àwọn oníṣẹ́ láabi ń lò láti fi gbá àwọn ènìyàn ọ̀hún ló jẹ́ òfegè nítorí àwọn oníjìbìtì ló ṣí ìtàkùn ayélujára náà ó wáá rọ àwọn ènìyàn láti má ṣe fi orúkọ sílẹ̀ lórí ìtàkùn ayélujára yìí kí wọ́n má sì ṣe sanwó fún ẹnikẹ́ni tó lè lo orúkọ àjọ Nigeria Immigration Service lu àwọn ènìyàn ní jìbìtì nítorí kò sí ètò ìgbanisíṣẹ́ kankan tó ń lọ lọ́wọ́ nínú àjọ náà ó ní bí ó bá tó àsìkò fún àjọ NIS láti gba àwọn òṣìṣẹ́ wọn yóò kéde rẹ̀ lórí àwọn iléeṣẹ́ amóhùnmáwòrán àti ìtàkùn ayélujára tó ń ti alátagbà tó jẹ́ www.immigration.gov.ng ó sì sọ wípé ọ̀fẹ́ ni láì béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni. lákòótán àjọ NIS sọ wípé bí àwọn ará ìlú bá kẹ́fín oníjìbìtì kankan tó ń lo orúkọ wọn láti fi gbowó kí wọ́n tètè ké sí àjọ náà kí wọ́n sì pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero seven zero eight zero six zero seven nine zero zero. a ò ní rí jù báyìí lọ fún ìròyìn wa ti sáà yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ farabalẹ̀ bá wa wo ìròyìn wa àdúpẹ́ ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé bí àwọn ènìyàn bá ń gbìyànjú láti já ọ lulẹ̀ ní ayọ̀ nínú rẹ o nítorí pé ó ti fi hàn gbangba wípé ó ti jù wọ́n lọ ká sì máa rántí wípé igi eléso ni ayé máa ń jugi mọ́ àjò wa ṣe o tí tó fi máa di ọ̀la táwọn máa fi rere àti àánú pàdé orúkọ tèmi ni ṣògo rẹ̀ ní kejì àbíọ́nà ó dàárọ̀ o oorun ayọ̀ la